الحمد لله الحمد لله رب العالمين خلق الخلق لعبادتي وطاعتي أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابا ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد انتصف رمضان ونسأل الله الرحمن أن يجعلني وإياكم ممن يصومه إيمانا واحتسابا وممن يقوم ليلة القدر في هذا رمضان إيمانا واحتسابا أمامنا أعمال كالجبال هكذا كان رسول الله صلى الله عليه وسلم يستقبل العشر الأواخر من شهر رمضان في كل سنة لما جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه ìbáàdì ọba ni fọ́bàrẹ́dà tó sọ wá ní mùsùlùmí a ń tọ́ àlékún ìkẹrọ ti gẹ̀rẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam ẹni ọbàrẹ́dà láti bá máa jẹ́ tẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ń sàlékún kí ànábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará bí ànábì àti sàhábà rẹ̀ kí àwa náà jẹ́kùn sí àwọn ẹ̀rẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ alìtàkùnlọ ẹjẹ́ àpọ̀nà ọlọ́run ilé náà ni àsọtẹ́lẹ̀ tó bá rẹ̀dà sọ fáwọn tọ́lọ sáájú wa ó ní ìrìn àsọtẹ́lẹ̀ tó sọ fáwọn náà kábẹ̀rù rẹ̀ káfífi ìbẹ̀rù yìí ṣe gàgá láàrin àwa àti ya rẹ̀ ọ̀rẹ́dà ń bí ọ ní ẹrú tọ́ kẹni ojú àwa o ó jẹ́ àwa àwọn tí wọ́n lọ sáájú wa tí wọ́n tán sínú ọba dẹ́dà tí wọ́n di àríkọ́sẹ̀ dáadáa fún wa láwọn àsìkò inú ìbànújẹ́ tó ga ní ọmọ wà àwa inú ìdùnnú tó gara wà máa wà torí pé apilẹ̀ tí ń kíra wa gan láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ pé a kú àtìlú àwẹ̀ yóò à ń tì náà ni ó sì máa lọ ṣùgbọ́n àwọn gbọ́yé wọ́n sì mọ̀túnmọ̀ rẹ̀ kódà wọ́n tún máa dárò rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tó lọ tí ó sì máa désàlẹ̀ ọkàn wọn jẹ́mọ́ rọmọdọ́ yìí ó ti dá méjì ò tó ti lé awá fẹ́ lọ rẹ̀ pàdé mẹ́wàá gbẹ̀yìn lẹ́yìn ọjọ́ díẹ̀ báyìí Ànábì sallallahu alaihi ní ṣe máa ń ṣe pẹ̀lú mẹ́wàá gbẹ̀yìn ó náà ni kútùbà ọmọ dáre lórí tọ́rọ mọ́ wẹ́gá lè láyè mẹ́nu kan ọ̀rọ̀ àwọn obìnrin àti sàlàyé ẹ̀ ní kásàpàṣẹ ilé ẹ̀kan ṣùgbọ́n àrí pé bóyá bíbọ́yẹ̀ mẹ́ tí ìkàrí ẹni bóra wọ́n sì gbàgbà wọ́n padà bóra wọ́n se o kọ́dà òdíje fútbà kala fi se ṣùgbọ́n a gẹ ogun ẹ̀ náà láàrin ara wọn pẹ̀lú àníyàn pé kò fẹ́ sin ọba dẹ́dà kò fẹ́ súnmọ́ Ànábì sallallahu alaihi wasallama ó sọ náà àdíjà wáyíṣà wọ́n ni ànábì kana ya'takifu al-ashra al-awakhir min Ramadan gbogbo ìgbà tí Ramadan bá ti dé bá láyé báyìí mẹ́wàá gbẹ̀yìn oṣù ọlọ́run kìí pàjẹ́ ṣùgbọ́n àtẹ́kẹfà síwájú min ba'di nígbàtẹ́ ìbí papòdà tán àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam àwọn náà tó di ẹni tí àwọn náà ń ṣe bẹ́ẹ̀ kí ló bàtí ìyàwó ìṣàfisọ́ tí a fi fi tàwọn ìyàwó ẹ̀kún wọ́n fẹ́ ká gbọ́ ipà ní tí è ṣe wípé ojú ayé àmsàsàn nìkan nílọ́mà ìjọsìn ni ìsúnmọ́lọ̀ ni nígbàtà nàbí ń bẹ ìsúnmọ́lọ̀ náà tún ní tí ọba sí ànàbí ma tó tún kù àwa tí ọba sì ń lónìí kọjọ kó alábọ̀ rí ìtìkáàfù ọ̀parẹ́ nú ẹ̀sìn kí wá là ní ìtìkáàfù náà ni ìkóraró sí ọ̀kanú ilé ọba dẹ́dà tí ọ ń jẹ́

wọ̀sọ̀láàt wàdíkìr kéèyàn wà mẹ́sàlásí yọ́ ma yaná fílà ni yọ́ ma tìrẹwà kùránì ni yọ́ ma sẹ̀rẹ̀ tí ọba dẹ́dà ni in tí a máa fi ìtìkáàfù sínú wọ́n èé fi ìtìkáàfù máa wá rojọ́ ìtìkáàfù kéése bí a ti máa pàdé lẹ́ẹ̀kan lọ́dún àlímọ́ pàdé bí báyìí torípa ní mítì ó ń kálukú òbí sí pẹ̀lú ààyè tó bá mú wa hadha ar-rasul salawatu rabbi wa salamu alayhi alúwà sallallahu alayhi wa sallama tí bá ti ń di pé ń kí àsùn bá tán ní òrùmọ́júmọ́ 21 o náà ni yọ́ bọ̀ sí ibi tí ó ti ṣe ìtìkáf wọ́n ti bá ṣe àti sínú mọ́sálásí àbí ọ̀rọ̀ màwà bẹ́ẹ̀ kèèsí ìjáde ń bẹ̀ salawatu rabbi rọ́gbù wasalamu alẹ́ ilẹ̀ alẹ́ hajjat insan in tí wọ́n bá yàn ṣe ní mọ́ ń bá nàbí ikú mẹ́ jẹ́mẹ́ ìwọ̀n gbọ́tọ̀ wọn bá ti máa sọ ìtìkáfù wa ó ti ẹ̀ka ìtìkáfù sí pé ah, ibi ilẹ̀ yóò ti ráyè sí sí àwọn ọjà yìí yóò gbogbo orí ọjà wa lọ́mà sí rẹ̀ lọ́tún lọ́sì bánibí sì sípọ̀ ọ̀hún anábì ní tó sì tó fa ìtìkáàfì ó náà ni pé àárín ọjọ́ rẹ̀ tó jọjọ́ mẹ́wàá yìí nínú àánú ọlọ́run ibẹ̀ náà ni Laylatul Qadri wa tó jẹ́ òru abí tó jẹ́ òru tó pẹ́tọ́ bàdúgbà bá fìyàn sí kòǹgẹ́ ìbàdàn ń bẹ̀ tó sì gbá èyí ó di àtòbí ni ọlọ́run ọgbọ̀ ẹ̀sìn yẹn rẹ̀ kọ́dà dáradára tọ́lọ́sì tù yóò tún sọ́ọ̀yàn di ẹni tí ó tún súnmà gbíyàn sí wà tẹ́lẹ̀ lọ jẹmáà àwa Laylatul Qadri tiwa nílẹ̀ Yorùbá yìí aláṣepapọ̀ ni a ń pariwo fún wa ẹ̀sìn wa ò tí ilé jẹ́ ni a sìn àfi táa bá tó yẹ oúnjẹ kó ń bẹ̀ àwọn tí wọ́n sì sọ́dọ̀ oúnjẹ àwọn ni wọ́n sòótọ́ ọbẹ̀ fún wa oúnjẹ òṣìṣẹ́ pò ní mi ẹjẹ́ pé ẹmójútó ẹmbá ń pèrè láàfà kí ní sọ pé ẹmójútó àfà ẹmbá ń pèrè láàfà tẹ́ ẹ̀bá ti tẹ́ ẹni tí wọ́n pèrè lẹ́bàtà wá ti mójútó ààrí ojútùú ẹ̀sìn wa àṣírí ibò náà bá sì já àfà náà yóò tù ṣe bó ní pèrè láàfà fún wa àwọ̀ dá àfà mọ̀ fáìn ẹ láàfà ní kí ní ìdájọ́ nǹkan báyìí ó ní bá a ṣe kéwù sí ti yín o kí ní ẹ ké tó yàtọ̀ sí ti a Ànábì sallallahu alaihi wasallama eléyìí kò sì rílé eléyìí kò rí báyìí ọ́sàn sí sí ló ìsẹ̀mí rẹ̀ nú ṣùgbọ́n á jẹ́ àmú ó ti bá a ṣe ń ké náà ní lọ́n táwọn àfẹ́ẹ̀sìn ọ̀dá alé Lailatul Qadri náà dì sí báwọn èèyàn wá ṣe ìsírẹ̀ ní ẹ̀ṣẹ́ agbọ́dọ̀ lọ́wọ́n bá dẹ́dà o agbọ́dọ̀ bá dẹ́dà o ń yàtọ̀ náà ṣẹ̀tọ́ ní jẹ́ ọmọ dàbẹ́ ń pẹ́kọ̀ yàtọ̀ wọ̀lẹ́yìn yàtọ̀ díẹ̀díẹ̀ jẹmáà ẹni tó bá fẹ́ ṣèkà fún wa kó fẹ́ dá wa padà sẹ́yìn pátápátá àti wọ́n rà sẹ́yìn lásán o ó fẹ́ dá wa padà sẹ́yìn pátápátá ó ní yọ́ máa fi àwọn bàbá wa àná yọ́ máa fi sẹ̀rì fún alé eléyìn náà ń bọ̀ tásàdà ìdàdà inú mímbàrí àwọn bàbá yìí tí wọ́n rí tó jẹ́ òdodo ẹ̀sìn ọ̀pọ̀ ṣùgbọ́n wọn ọ̀dẹ́mi wọn méjì wọ́n fẹ́ sí lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá kó gbogbo ẹ̀ sórí báyìí ah níbi tí a bẹ̀rù ọlọ́ndé ṣe bí àdífẹ́ àbí òrọ́rọ̀ inú wọn ọmọ túnmọ́ rẹ̀ lọ́bí ànàbí sọ tó fi di pé à ń bá awọ ní ilé àfà àti ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé láyọ̀ adìbòbì náà ilẹ̀ àrọ̀bọ́à ẹnì kèèfì yàáná jẹ́yàn àfọlọ́n tó níná nínú èjèwó wíran ṣùgbọ́n kan wọn ọ̀lọ́bí pé tán

bá tú àwọn bá sẹ́ni mọ̀dọ́fà mọ̀dọ́fà ilé wípé ìdàmẹ́ta ní insan ẹnkọ́tọ̀ àánú àmúrò ìlàmíntàláfí sọ́dákọ́tù járíyà ẹ ń bá lè mú ọmọ obe tó fi lọ́kọ láì gbà nkẹ́kẹ́ lórí ẹ̀yọ́ ọ̀dọ̀ bàrìjẹ̀ náà sí ẹ̀gbọ́n tó le jù ní ọmọ obìnrin nílùú mi ìkọ̀fẹ́ ìparẹ́ máa ń bọ̀ méjì sí inú ẹbí ń fi ọmọ lọ lé ọkọ láì ní kẹ̀kẹ́ tí ó ah wọ́n ní test of all lọ́kọ lọ́fẹ́ tàbá ti ẹsẹ bẹ́ẹ̀ bá bá kú ààbù àwọn ọ̀lẹ́ẹ̀kẹ́ ìbú wọn ṣùgbọ́n tá ń pariwo fún wa ní wípé slabọ́ọ̀sì ẹ̀kọ́ wọn ó lò fọ́wàtà wà ní ìsìn torí pé a ti rí mẹ́rí òdodo tọ́dẹ́pọ̀ níjọ́ tí a ń dálẹ̀ látòrí kọ́dírí ilẹ̀ yìí àwọn wò pé ah, jẹ́mọ́ àwọn tá ń pè láàfà lásìkò tẹ́mi ń sọ yìí wọ́n ò sí inú ẹni tí ó gbọ̀ọ́nú lé pé katia kí ni ìdájọ́ yìí yóò jókòó ní òrònú pé kí mo tún lè ṣe kí mo ṣe kí ni o kí ẹn kí mo tún lè ṣe ìmáàmù àkọ́kọ́ lẹ́gbàá aláké súrọ̀ mẹ́sàn ìlọ́kàlọ́dọ́ àfá rẹ̀ wọ́n sì yàn kọ̀ọ̀kan sínú wálà ní kí ní ọpọ́n ọlá kúrò aláwọ̀ wọ́n hàn ẹyọ a jẹ́ pé ń gbàtọ̀ fẹ́ kò lè kéwú tí a máléyàn ní tí a volumes mẹ́rọ̀ lóní o mẹ́sàn ìní ó sì gbedele ọmọ túnmà rẹ̀ ṣùgbọ́n sápà pọ́kà ṣoṣo lọ́lọ́run tí ó bá ṣe wá sí kí lọ mú wákàdé ní ìsìlámù kò sí kí ó tí wọ́n èsẹ wá sí dọ́nà lọ́hùn ṣùgbọ́n ọpọlọ mẹ́ tí wọ́n gbọ́rọ̀ kalẹ̀ wọ́n bá sọ gbọ́ ẹ̀dí wákà kó tún lè wà àwọn èèyàn lákàrùn ilé bá ọfọ̀dé ó gbótúgbótú kó nǹkan kẹ̀ gbà ìwọ lògbó lórí kò sí tọ́jọ́ ọlọ́run kan wà nígbà ló sẹ́kẹ́dẹ̀ wọ́n lè pé ká mọ̀ sí oúnjẹ wọ́n lè ká mọ̀ pọ̀pọ̀ mọ́ káṣẹ̀ ẹ̀gẹ̀ mọ́ ọwá ẹ̀yẹ sí ọgbàlùkọ́wà ní ogun rẹ̀ yọ́ mọ̀ wá ronú kí mo fẹ́ fi gbára mi lẹ́ẹ̀bá lórí bàtà wọn lọ ìrònú náà ni yọ́ bà mú kan nù wá láhùn lọ́hùn ó kọ̀ rẹ̀ ní bẹ́m̀bí o mo sì gbà bẹ́ẹ̀ lódodo lónà ọba nà sí àwọn ológun ló wọ́n bà máa ṣubú ẹnìkan wá dé nìsí lóní ẹfẹ́ dàlà náà bàbá náà bàbá wo bàbá tó lọ ń dúó tí pẹ̀lú wọn bá ń tí ń bẹ pẹ̀lú ẹ̀ tí ò pín ní méjì àwọn ọ̀dọ́ ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ o lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ìkàtẹ̀jẹ́jẹ́ o a ìǹkẹ́ ti fọ́jú pọ̀ òòjọ́ tó fọ́jú pọ̀ o níjọ́ tí ń fọ́jú pọ̀ ó ti dórí dínàrí o wà lẹ́ẹ̀ fi dórí dínàrí tí ó sì ń kẹ́mí ní ìsìn ìta wá ń rí ojú ọ̀nà pé àṣẹbóṣe rírè ẹni tí ó bá sọ fún akọ́mọ̀jà lára gbogbo o

kí gbèsè ọmọ tó sẹ́yọ lọ́dún eléyìn náà so kí yẹ kíríà pé eléyìí ìṣẹ́sì ìtẹ́mì la fi ń wá tẹba wá rí ẹni tó lò ló lọ́nú ẹ̀sìn ìgbà ni ọwà lọ gbá àfá àkàwá eléyìn yọ wà ní tọ́pìkì tó ń fún ní àṣírí ọlọ́run àtòbí olóbe ní jọ́tà bàbá yẹn bẹ̀rẹ̀ nkẹ́ wọn ò ní wọn ò ní tí àti wọn kàdé bẹ́ẹ̀ in tí a kàdé bẹ́ẹ̀ náà ni pé ah, àwọn èèyàn ìwà yìí bá kú fi ẹ̀rẹ̀ ní ìsìn èyí mélòó náà ní sẹ́sìn ó lọ ọ̀sán ni ọ̀dá ẹjẹ́ amú nǹkankan táyè máa tí wọ́n máa nàjú tí kankan wò fi ní sùn wọ́n darin wọ́n sọ́ta ànàbí ònàṣẹ́ ló kó mẹ́kà wọ́n tó gbọ́ kankan nígbà wọ́n bà túká sí wọ́n túká sásìkò sàárì wọ́n kàkọ́ bàrẹ̀ sàárì lé ṣùgbọ́n tó tí wọ́n ń ṣe yìí wọ́n ń ṣe pẹ̀lú ẹ̀mí òdodo wọn ò sì rí nǹkan mi jàmáà ààrẹ náà labádé bí níta ìṣe tó jẹ́ pé ìbínú ọlọ́run tó lè wà mẹ́ kásọ̀rọ̀ dáadáa a wà ká fáti àwọn bàbá wa tó jẹ́ pé kò sí tọ́lọ̀ lè gbàjú káfà tọ́ ọba máa kájú bẹ́ẹ̀ lọ lónìí ò lè kàbí àbámọ̀ fáti alùbáríkà alihamu wàlẹ́rọ̀ lè gbóṣíyà níjọ́ tí àbàbọ̀ ọmọ bí wọ́n ṣe ká wọ́n sì fẹ́ kí ìyẹ ẹlẹ́ja náà máa ká náà máa ká jù kò tún ní jọmọ́ pé à ń sáré ní wọ́n òǹdé lónìí ó ní fatiha bàbá wọn fatiha àlùbáríkà bí ẹ ṣe ń ka ìgbélé ìlàákà ọ̀dọ̀ ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ o ẹjẹ́ agbọ́ ìpìlẹ̀ àlámọ̀rí yìí ká fi lè mọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí nǹkan ṣe kí ni tó ti ṣe wá àwọn àlámọ̀rí náà ìlọ́sọ̀pọ̀lọpọ̀ nǹkan di tó pé a kàn sọ̀rọ̀ pé bẹ́sìn wá sí nínú ẹ̀sìn wa kọ́hún ìrìnàbí ma lábàtí tẹ́ǹtì ọ̀pọ̀ àwọn àfáà ẹ̀kọ́jọ́kù àtijọ́ tí bẹ́ẹ̀ tó ló ń jẹ ebá nàbí ìlànàbí wa níjò ní níjò ní ànàbí ọ̀lọ́lé ọlọ́mọrí sallallahu alaihi wasallam pé ọwá mọ́ àbákìlọ̀ ibẹ̀ ni umaru wa ń tó gbé bí ẹ ti gbóúnjẹ kó wájú wọn padà náà kàkàkà bá a ṣe rí omi kúrú láàrẹ̀ lẹ́yìn náà lẹ́yìn látùrù kọ́dù ìtúrẹ́ o àwọn èèyàn máa sara làwọn obìnrin ọkàn yín rọ ẹ wo ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ tó bá tún wá di oúnjẹ tán sọ yẹ kó tó jẹ́ wípé ẹnìkan ni ó tún máa rí ìdè ẹjí adótọ̀ bá dẹ́dà ẹn tí ọ̀bá ṣe ti káf nínú ilé rẹ̀ náà tí wọ́n bá ní mọ́sálásí pẹ̀ níwò ní bó ṣe pálú èèyàn ẹ̀jọ́kù fọba dẹ́dà káyìn náà fílà káṣìdáwà kùránì kájí àmà kó ń kálukú wà náà ká máa jẹ́ àmọ́mọ́ ìpé in tọba dẹ́dà ń sọ fún wa rẹ̀ in ti ń fẹ́rẹ̀ in tọ́rùn sàsámù torí rẹ̀ síwárì in tọ́rùn bí òfin lójú oorun tí ìjáde láyé òun lélẹ́yìí àwọn bọ̀ Lailatul Qadr aláǹwà kọ bàdẹ́ tó fíláṣì kò ń gẹ̀rẹ̀ kó sì gbà wà lẹ́rù rẹ̀ láwọn àsìkò ọwá rọrùn fẹ́ tí máa ṣe ìtìkáàfù ọlọ́run lè fi ẹ̀ṣẹ́ kò ń gẹ̀rẹ̀ ọrọ̀rùn fẹ́ tí bá ṣe ìtìkáàfù láti lè bá ṣe kò ń gẹ̀ Lailatul Qadr tí è bá ṣe pé nínú àgbà òun yẹ́yìn òsùn òtìtìkáàfù ó tún máa ń fàyè oorun lẹ̀ kájọ ọ̀ká mọ́ síbẹ̀ bákan náà àwọn nǹkan tí máa ń gbéyàn jáde kó nu mọ́sálásí ìyàwó iṣẹ́ sàlàyé rẹ̀ nínú àdé ìfihàn àdúgbò ìjáde tí wàá sì ti káàfù ẹni tí máa gbé jáde ẹni tí wọ́n ìbáyàn sí èèyàn fẹ́ tọ̀ èèyàn fẹ́ sí nàmbà 2 èèyàn fẹ́ lọ sàlùwà lápadà àlọ́lẹ́yìn ẹ̀dá wọ́n rẹ̀kìrì kan ọ̀gá rẹ̀ ń dùn àti rẹ̀ kẹ́yìn pọ̀sásùn tí ibò lọ́lá là ń bá nàjú táwọn yóò fi mọ̀ pé ṣàṣì ìtàfilẹ̀ mà wá ẹ̀má ọ̀gá wà lẹ́kọ̀ọ́ wà tí ó bá gbé ọkùnrin mi lọ́dọ̀ ọ̀nà onírin àríyá ní títí jókòó gẹ́gẹ́ bí bàbá ìwọ́ ìtẹ́ rẹ̀ tó tẹ́ wọ́n bá yẹ̀ wọ́n ẹnu mọ́sí kó mẹ́tàrí ti ká fún tó bóòdè àrọ̀ yọ́ lọ ní máa tí ìyà sọ tó bá ti wè lọ́wọ́ sọ́tọ̀ yóò lọ́fíndà ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀tọ̀ yóò fún lọ́fíndà yóò fún lọ́fíndà kùránì ò ní ẹ̀zá ìyà mú mọ́ríàmù wá ló sì bá kàlù tó bá lókèrè tí ara rẹ̀ bá jẹ́ kí wọ́n sábà tán ẹ̀ lérí ìyá mi ó sọnà ọ̀rọ̀ rẹ̀ kò sí mọ́láyé báyìí bá àjọ wà bí ní ìsìn pàrà ní ìsìn nígbà tá a fa ìkú gbogbo wa là ń sọ pé sí ah, àkúmọ́lẹ́ mọ̀ mọ́ pé òun kù ní ìtìkáfù yìí ń ta àkànú tí àtàrùn rò pé àbíkọ̀ rọrùn bẹ́ẹ̀ gẹ̀rẹ́ bàbá ìṣe ti ìtìkáfù nínú ìtìkáfù nìyàwó wọn bímọ nígbà wọn bá mi wọn ní ìtìkáfù wọn ní ìyàwó àwọn tó bímọ mo ní ẹni lọ wọ́n sì sìkáwọ̀ àwọn ọ̀nà ìjábẹ̀ gbígbà tí náà ti bọ́ wọn lọ tí n bá sọ fún pé àìlọ wọn mú ẹsẹ̀ ń gbásìrí lẹ́nu ẹnìkan èkóṣù mẹ́ta lọ́dọ̀ ẹ̀ wọ́n ní ọba sọ fún wọn sí lè lọ́wọ́ tó gọ́ ṣùgbọ́n òṣàṣẹ́ pé ó torí kọ̀ndíṣàn wọn ní gàgàgà ó sì bá wọn lè lọ torí àwọn kìlẹ̀ ti mọ̀ pé fatiwa òṣàṣọ àmì ẹ̀yà kìí le fatiwa rọrùn náà wọn kìlẹ̀ sí náà àwọn àwọn òpin káwọn olè pàgbẹ́ pé bọ́lọ̀ ni wọ́n bá ń sọ wọn bá lọ náà tàbí mọ́rẹ̀ bá dúdú kù ọlọ́run dákun bá ní gbàgbọ́ rẹ̀ ọlọ́run bá ní gbàgbọ́ rẹ̀ àwa náà ìkan náà làwa náà ó ṣe kẹ́yìn tí wọ́n máa sọ bá ìjọ kan bọ̀ fẹ́ dèbí náà dẹ́rìn dèbí náà lórí bí bá rí ma ó lò náà ti lọ ọlọ́run dákun jọ́ jẹ́sì mi fẹ́ni kọ̀ọ̀kan wa o jọ́ jẹ́sì mi fẹ́ni kọ̀ọ̀kan wa o jọ́ jẹ́sì mi fẹ́ni kọ̀ọ̀kan wa o wọ́lá dání kẹsì rẹ̀ jọmọ́ ẹ̀ jọ ó tí ẹ̀ bá mú kára kára gbági ọmọ ṣe bídí àlè láti pẹ́tẹ́lú ẹ̀ làfà kan wà tàtẹ́ǹtì pé ẹran kó kàbọ̀ alága àbẹ̀rẹ̀ kérékàdó agbádọ́ ọlọ́run bá a ṣe sẹ́lẹ̀sì náà rèé alájíwa náà láyàn ọ̀tọ̀ ọ̀rọ̀dún iná bá tún ṣe náà ní kọ̀kọ̀ sásọ tó bá jẹ́ pọ́lọ̀ làbá fẹ́ sí ìtòótọ́ òdodo tọ́lọ̀ ń fi ànàbí sórí ẹ̀ olàrí rẹ̀ bákan náà ká sì gbé ìbáadà ìjìnà sí sí ariwo kílẹ̀ rí wa jẹ̀mìnà dídì umlẹ̀ mùmìnì aṣọ àrọ́dọ̀ àtàrà ọ̀dọ́ yẹ́wọ́ṣà àwọn ni ànábì máa ń rán tọ́ba ti fẹ́ sí ìtìkáfù wípé ẹ̀ àìṣà tọ́ba ti dọ̀la ṣìbáwù mi kí ni kàdùkú kékeré hùn tí irú èyí tí a máa tàn ọba ń ta sí bẹ́bẹ̀ yẹ́wọ́ṣà náà ríà bá lè wa ìní náà sí gbogbo kí nínú sí ìtìkáfù tí mo lè ta sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ yín ọ̀dà wọ́n ti wá aṣọ fún mi tẹ́lẹ̀ náà wọn náà ta tiẹ̀ náà lọ́ba dọdún ànábì wọ́n bá ànàbí tàkì ìyàwó iṣẹ́ àmì àṣì musulman náà báyọ̀ ǹdá lọ mo sì yá mú ìyàwó Zainab bintu Jahsh àwọn òwú lè gbáyọ̀ ǹdá lọ́dọ̀ ẹ̀nìkẹta àná àbáta ti ọ̀dọ̀ ti àná níta pé ṣé ìyàwó kan ju ìyàwó kan lọ bọ́n bí ṣe jáde báyìí torí àdébí ni à ewu ní gbogbo àwọn dáadáa sì lè torí Ọlọ́run àbí torí pé mọ́gbọ̀kọ̀ mi máa ń lọ inú náà fẹ́ máa ojú ẹ̀ gbọ́n àbí kan padà bẹ́ẹ̀ ó ṣe ọlọ́run sì ti káfù ní mọ́sálásí lọ́dún nítorí kíni torí ó mọ̀ pé ọlọ́run fẹ́ bá najú ó wá fẹ́ gbin kàyẹn láti lẹ̀ kó píọ̀ sọ́dọ̀ ọba dẹ́dà tí bá ṣe ń sínú na ẹni tó mọ́mọ́ wá sí ìtìkáfù ọkàyàwó ẹ̀sì pé yíò lẹ́nu òkúrin ìsinmi sọ mọ́sájú mọ̀ ẹmọ́ wà ní ẹbàjẹ́ tó pàmí náà bẹ́ẹ̀ wà kéèyàn máa sọ pé ṣé ìyàwó wọn pa òun so tí ìṣe díẹ̀ ní òṣè fún wọn ìdíẹ̀ ní òṣè fún wọn náà ní ká tọ́jú wọn kí kébi ọmọ pa wọn ẹlòmíì tí fi nǹkan ẹlẹ̀ tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ ah mo ṣe mistake o wàláì ti bá tayé wa ìyìn tó fọ́mù olùsùnmọ́ kí o mọ́ sọ́rọ̀ fún ìyàwó yẹn àkíyèsí ọ̀rọ̀ tó dáa o kìísí kí ni o kìísí ọ̀rọ̀ rí iná ni ò sì ní jẹ́ ọ́dá fún ìyànjú bá náà lọ nítorí wípé àwọn tọ́jẹ́pàdù àwọn pure ọ̀rẹ́ mi kan bẹ ọkọ̀ mọ́sálásí ilé rẹ̀ ó sì ti níyàwó àtọ́mà kò náà wà ní ìmáàmù tí bá wọ́n bá sọ̀rọ̀dà yíwà ní à ìmáàmù tó píọ̀ àti jàmá tó píọ̀ ìwọ inú ìkan ni jàmá rí ò lè dà ọ́ yóò mọ̀ wá rẹ́rìn pé ìyàwó rẹ̀ jàmá obìnrin tí bá mọ́sálásí rẹ̀ àwọn ọmọ ni jàmá ọkọ àsìkò náà náà rè nínú ẹ̀dá àtúndọgba ní ìsẹ̀mí wa ilé iná ti kó mẹ́ eré ti kó mẹ́ kíní 40-40 ọlọ́ndí àgbà pé o bẹ́ẹ̀yàn ọgbà pé báyìí wọ́n ni ah 1446 1447 náà ni ló ti ẹ̀jẹ̀ wípé wọn ọgbà pé orí kẹkẹ wí ọlọ́ndí dákọ̀ gbogbo ìgbà tó bà ní a máa bọ̀ dákùn jẹ́ atásórí ìyọ̀nà rẹ̀ ìtìkáàfù wa náà là ń sálàyé hùn ó kàrùkú náà sì máa bí ṣe máa ń ṣe ṣùgbọ́n àwọn obìnrin wọn yọ wálẹ̀ náà ń gbogbo gbà ẹ̀bùn àwọn ó sì gbàgbé àwọn padà wọ sásùn kákàsàrí yàn yẹn tó di pé àsìkò tó nítorí pé júmọ́ àmì ìtaàbà tún ní ìntọ́ fẹ̀mà jọmọ ọdún náà ni a máa ṣàlàyé toró súnmọ́ kí ìjọ ọ̀tún wọ́n jẹ́jọ ọdún kọjẹ́ júmọ́ àgàgà ó súnmọ́ jímọ̀ ilé àti ìtúnbọ̀ náà ló síkí ní ọlọ́dá jùjù àwọn àmì ọba dẹ́dà tí wọ́n dà ní kàsí rẹ̀ àtàwà àtẹ̀yìn kọjọ ọkọ́ mọ̀ fi wálẹ̀ o àwọn obìnrin gbogbo gbàlànkáyà òkè ṣùgbọ́n ọ̀rọ̀ màá sáré pété ni lórí pé bóòlà àwẹ̀ wa ẹ̀sà àgbà padà sáà nígbà padà wọ́n lábọ́yìn wọ́n lábọ́yìn wọ́n lábọ́yìn kákọ́ mu ní ọ̀dọ̀ àwọn Hanabila kákọ́ kákọ́kọ́ máa sọ̀rọ̀ pé sómi ọgbà ìpadà tí ọ bọ́yàn sí ìrìnàkà kí ló tẹ́ àkọ́kọ́ padà sí ibi àánú ọlọ́run tó fi bá wádùn náà kí láàánú náà àánú wípé ọlọ́run ṣe dẹ̀kùn fẹ́ni ara rẹ̀ ọ̀bà yá kọ́ fáwọ̀ ẹ̀rẹ́ lásìkò àwẹ̀ ara rẹ̀ ọ̀yà lásìkò àwẹ̀ ọlọ́run ṣe dẹ̀kùn fún ẹni tó yẹ pé ààrẹ ti ẹ̀gẹn kéèpìlẹ̀ ṣe ààrẹ tí arùpó lè sáré lọ báwọn ọlọ́run tó tún máa nínú ẹ̀sìn àyọ́ máa bọ́ọ̀yàn oní tí a ṣàlàyé ṣùgbọ́n olóyún tó bá di wípé kọ̀ jẹun dáadáa in tó dájú ni wípé yàtàdọ́rọ̀ òjè ní inú ha ọmọ rẹ̀ ó lè rínira láti bẹ̀ ó lè bákan tó ẹ́pọ̀ bí ń fún ọmọ náà ni ìdá kọ́lá làbánú ha wà kọ́lá gẹ̀gá òtífìlì kọ́ bí yàtàdọ́rọ̀ ọmọ náà tún lè rí ìpalára ọba dẹ́dà wá sí ní ẹ̀tọ́ nítorí pé má jẹ́ alàlẹ́ náà fi dínmìnà harọ̀jì in tí ó níwọ́n kò fi inú ẹ̀sìn fún wa fine àti rí ìpìlẹ̀ ànútọ́lọ̀ fi bá wa lò tóbi bá wá jáwẹ̀ ṣé yóò mọ̀ bọ́ọ̀yàn ni àbí kò ní bọ́ọ̀yàn no ṣé yóò mọ̀ bọ́ọ̀yàn ni yóò tó gbà padà àbí no àbí yóò gbà padà nìkan àbí yóò tiẹ̀ ní ìgbà mọ́ àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn Hanabila àwọn pín sí mẹ́ta ọ̀rọ̀ ẹyọ kan náà ni o wọ́n mẹ́ta àkọ́kọ́ almurdi wal hubla إذا خافتا على أنفسهما لا على و... لا على أولادهما أفطرتا و تفتران وتقضيان أيضا تفتران وتقضيان طب جاوي بي torí ara wọn ní a fi jáwẹ̀ kìí ṣe torí ọmọ àwọn gẹ́gẹ́ ní pé tí n bá ti lóyún ní èèwà òkè tí n bá gbáwẹ̀ kò tí ẹ̀wó tọ́mọ́ gan a jẹ́ pé ipò aláàrẹ ni àwọn aláàrẹ náà sì ni wọ́n ní kó fi àwẹ̀ lè náà tẹ̀lé ni wọn ò ní bọ́ọ̀yàn wọ́n bá wẹ̀ padà ṣe ìgbọ́dọ̀ wọn ọ̀rọ̀ tí a ń ni tí ń àwọn ànábìlà o yóò máa san àwẹ̀ ń padà kìí ṣe torí ọmọ rẹ̀ ilé ìjà yóò máa san àwẹ̀ padà kò sì ní bọ́ọ̀yàn ìbáàjẹ́ tí ń fún ìyànlọ́yàn náà ni ìbáàjẹ́ ni tí olóyàn ni òdè ni tó bá wá jẹ́ pé àfitọ́rọ̀ta lè mẹ́sàálátì wàlẹ̀dẹ̀ ìhìmà tó bá jẹ́ pé ẹni tó lóyún nú àbẹ́ tí ń tọ́mọ lọ́yìn wọ́n bá jáwẹ̀ kéése tó rí ara wọn ẹ̀rù ọmọ ní ń wọn ah, ọmọ yìí ń gbàmọ̀ gbàwẹ̀ lánàá láti nǹkan bí aago mẹ́rin kò tí ẹ̀rù rárá òun náà kẹ́ jẹ̀ntú kàbí ọ wà ní tẹ́ di àsìkò sínú ah, àwọn ọmọ yìí ń se ní kọ́mọ́dé pé nǹkan kan lọ́ba àbí èyí tí mo wàrà lọ náà nígbà ìyá màmá rẹ̀ náà ni bó ti mo tí ọmọ ní ń gbónára ah, yìí ọmọ yìí ní ń ké ràkọ̀búrú tọ́bá sì dọ̀la àwọn ọ̀dànwò ní ọ̀bá bá wọ̀njọ́ kejì ní nǹkan kan ọ̀bá sọmọ sọ̀rọ̀ mọ́ oúnjẹ jẹ dáadáa wọn wà wọn ń jáwẹ̀ padà nítorí ọmọ kìí ṣe torí ara wọn wọn ní kẹbẹ́tì ni wọ́n máa ṣẹlẹ̀ wọ́n máa san àwẹ̀ yẹn padà wọ́n sì tó máa bọ́ọ̀yàn torí tọ́mà ọ̀rọ̀ kẹta lórí ọ̀rọ̀ ẹ̀kan àkọ́kọ́ tọ́bọ̀ wá jẹ́ pé bí ó ṣe ń bẹ̀rù ọmọ ní ń bẹ̀rù ara wọn kọ́ aftọ́rọ̀ta khawfan ala anfusihima wa ala auladihima wa aftọ́rọ̀ta àwọn méjèèjì jẹ jáwẹ̀ wọ́n bẹ̀rù ara wọn wọ́n tún bẹ̀rù ọmọ náà tú àwọn àfáà ní ẹ̀mẹ́dà àmàdínà yugọ́lábù jáníbù mẹ́sílátìlì omi wọ́n ní ẹmú igun ọ̀dọ̀ ìyá ìyá náà láàlò ìdájọ́ ọtí ẹ̀ nítorí pé tí a bá dẹnu fíkíù láwọn àyè kan a máa bọ́ ọmọ lò nílò pé oríkè kan ni nínú oríkè ìyá rẹ̀ àni tí gbà sí èyàn tàn ó nígbà tí a tó gbà sí èyàn tàn ìgbà tó bá jẹ́ bí oríkè kan ní oríkè ìyá rẹ̀ ìlà ń rò sí sábà pinnu lọ́wà a jẹ́ wípé ìdájọ́ ọ̀yà ní ọmọ ni ó gbé òun tó bá wá jẹ́ pé obìnrin jáwẹ̀ àbí nítorí ọmọ rẹ̀ tí ń fún lọ́yànà inú fi fi àwẹ̀lẹ̀ àtorí ara rẹ̀ a jẹ́ pé tìyà láàárò tá a bá sì ro tìyà á padà síbi ọ̀rọ̀ àkọ́kọ́ wípé tuftirọ́ ní pàtàkùnrin wọ́n máa jáwẹ̀ wọ́n àtàgbàwẹ̀ padà o àtàbọ̀ọ̀yàn wọ́n a sì kẹ́kẹ́ obìnrin bá ti lóyún sínú àwẹ̀ ó mú jẹnu wọ́n jọ sánsò tí bá sì tọ́mọ̀ lọ́gọ́ bọ́nú àwẹ̀ irú ṣe wọ́n rẹ̀ lẹ́rí wọ́n ní ṣe bí ẹ̀rí ti bí tàkọ́kọ́ tàǹsọ́lẹ̀ kan tó ń fa ọ̀rọ̀ sí sọ́n àbọ̀ ẹ̀rí táwọn alìkejì mú wá tí ń sọ pé kò ní sí kẹ̀kẹ́ ń bẹ̀ ó náà ni àdífà wípé ń sọ́lọ́ ní inna Allaha wada'a as-siyama anil hubla wal mardi fún ọlọ́run ọba in ló gbé àwẹ̀ kúò sóbi ìtọ́ba lóyún ọnú tàbí obì tí ń tọmọ lọ ṣùgbọ́n ká mẹ́tì ipò ọlọ́run ti gbé jẹ́ẹ̀dẹ́ gbẹ́dọ̀ ọgbọ́dọ̀ mẹ́gbàwẹ̀ fún mi yíò fòlóyún àtẹ́ntí tọmọ lọ ọlọ́run ti gbé jẹ́ẹ̀dẹ́ kúrò lásìkò Ramadan ọ̀sọ̀ púpọ̀ lọ́rùn wọn olóyún sínú Ramadan nítọmọ lọ sínú Ramadan gbẹ́gbẹ́ pé Ramadan bọ̀ wà ní tá ọlọ́run gbé ìhùnkú fún ṣùgbọ́n wọ́n sọ padà pọ̀pọ̀ òun ṣe kí ni ọ̀rọ̀ eléyìn owó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òní wípé tutù ìmáàni wà látàkùdíyàní wọn ò ní san àwẹ̀ padà wọ́n máa bọ́ ọ̀yàn ni wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́nu ní afẹ́rọ̀ blanc abbas tọ́sọ wípé wàlmúrùdì wàlhúbùlà ìdákọ́ fàtà àlàwùlàdìmà àfọ́rọ̀ta wà àpò àmàta tóbìnrin tó lóyún àwọn méjèèjì wọ́n máa bọ́ọ̀yàn padà kọ̀ sọ pé wọ́n gba àwẹ̀ padà àwọn mímọ̀ tán dáhùn wípé torá tí ń bá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé wọn ò gun aláwẹ̀ wọ́n báyọ̀ padà ó ní òjò kí abúlábìnà bá sọ̀rọ̀ yóò nǹkan míì tí wọ́n tó rò pé sí ń bẹ̀ ìlò ń fi kún ó náà ni pé tẹ́ bá tó gbà tán kọ́dà ẹ̀ẹ́tù sí kíni ẹ̀ẹ́tù bọ́ èèyàn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé obìnrin tó bá jáwẹ̀ torí ìpolóyún àbí torí pé ń tọmọ lọ kò ní bọ́ ọ̀yàn wọn ò sì bọ́ láwẹ̀ wọn yóò máa gbà wẹ̀yẹ padà ọ̀rọ̀ ilé ilé mi sì fi ń sin lọ́nà subhanahu wa ta'ala kí ló dẹ́fà àwọn onímọ̀ sálàyé wà lárọ́ sí àṣẹ àlàmà ibn Uthaymin rahimahullahu ta'ala wípé táa bá wo bọ́lọ̀ ń ṣe bí àwẹ̀ igan kalẹ̀ fún wa ó ní ayyama ma'dudat ah, ìmọ̀lọ́lọ́wọ́ táa bá gbọ́ bí iye sẹ́rí ọ̀rọ̀ rẹ̀ pàbẹ̀rẹ̀ lánàá ìlọ́nà fàmàǹkánà mínkù mọ̀rídọ̀ ẹni bá ń sàárẹ̀ ní ọwà lásàbàrì àbí ń bẹ lájò fa ìdẹ́tùmìnà yàmì lófà tó bá torí àìnírọ̀ lọ́rùn ààrẹ kó wà pẹ̀lú ẹ̀kí ọmọ tó jẹun ààrẹ mi náà tún àjò àníbì ní kíkà tún nílà àdáà bájò ń bá yẹ́ se ń rò wípé ọrọ̀rùn fún òyìn tó ègìgé kan ní àjò àìrọrùn ìnira lọ́lọ́run fi sọ wípé kí aláàrẹ̀ kọ fáwẹ̀ẹ́lẹ̀ kó gbà padà ẹni tó wà ní àjò kọ fáwẹ̀ẹ́lẹ̀ kó gbà padà àwọn ilé ara ni wọ́n ìrọ̀lọ́run fi ṣe bẹ́ẹ̀ fún wọn fáyìn bọ́ wá ní obìnrin olóyúnú mẹ́jẹ̀ ah, ń gbàwẹ̀ kí n lè fi agbára kún agbára ọlọ́run sí yọ̀ǹda bẹ́ẹ̀ fún so wọ́n wà búláwẹ̀ obìnrin tọ́mọ lọ nǹkan kò sí bóyá ọmọ yìí kò lè mú ọ̀rọ̀ yàn fà bán bóyá mi náà bóyá kẹrẹ bóyá ní nǹkan kò mú torí tí nǹkan ká bá mú kanú àméjèèjì wọ́n ti wà ń kó aláàrẹ̀ wọ́n kulẹ̀ ní wọ́n wulẹ̀ fàwẹ́lẹ̀ náà wọ́n gbà padà náà ní so ẹnì tó wá fẹ́ fàwẹ́lẹ̀ nítorí pé ọ̀fẹ́ kí àárẹ̀ káàrí òṣòun

àwọn obìnrin wà mọ́fà àwọn ọmọ pàjọ tí èèyàn bá ti ń ráyè náà ni ọmọ sán padà díẹ̀ díẹ̀ ah jásù kọ́rọ́ rú gbogbo àwọn tí wọ́n gbà páwọn ní sán padà ìlọ́pọ̀lọ́rọ̀ wọn àwàbọ̀ ó ti ẹ̀wà ti pọ̀lọ̀rọ̀ èèyàn kọmà ó sì ń sọ ẹ̀sìn wa a máa sọ ẹ̀sìn a máa sọ mo ti ní ìyàwó báyìí lọ́rùn mo o ànábì wa من حديث الذي أخرجه البخاري في صحيح من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها يا عائشة ni ó sọ lọ́nà ni man mata ẹni ó bá lọ pàdé Ọlọ́run tó kú láyé wa alayhi sawm tó sì láàwẹ̀ lọ́rùn sọ́ọ́mà ánú wàlíyù ọbárù nìyẹn ìmánà amúrù fàlìyẹ̀sùn ánú wàlíyù ẹni tó bá jẹ́ wàlíyù rẹ̀ nìkan bá gbà àwẹ̀ padà apá kan túmọ̀ wàlíyù sẹ́n tí ó jogún ah, obìnrin bá ń pàdé àmọ́ bá wọ́n sí ìwé ní tí màmá wọn kọ́ lẹ̀ ẹwọ ẹ̀gbọ́n màmá mi báyìí báyìí báyìí mo kúnlẹ̀ fẹ́ fún wọn ní 25,000 kan fún tó máa fi ta àgbàlùmọ̀ tẹ́ntà tí bá ti mú ní ọ̀dọ̀ ẹ̀bá fún ẹyọ́ nǹkan tí mo ní o ní gbogbo tí mo sì sọ yìí náà kò tí ìjú kò wọ́n wá ní fàtírí o bákan náà ilẹ̀ mi tí mo sọ fún pé ń bẹ́wọ̀n ròdù mọ́sálásí ni kún ó fi kọ́ o ti yọ́lẹ̀ kún òun okún mi ẹmọ́jú kún mi inú ọmọ ń dùn ṣùgbọ́n lẹ́yìn eléyìí mo ní Banana Island o ẹ̀yin náà lẹ́ni bí a tún ṣe wò sàrẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe jogbo eléyàn náà àwọ̀ ẹtú ọ̀rá ẹ̀yẹ bẹ́ẹ̀ ṣe pín aṣọ tẹ́ pínlẹ̀ tẹ́ pínwó ẹ̀ẹ́pìn eléyìí ò lẹ́ lábá wo àwọn tí ó jogún yìí wọn ò nínú àti gbàwẹ̀ so máa ní wàlíyù apákàfà nínú wàlíyù ní mọ́gàjí ilé wọn ẹn tó kùnà lórí ẹbí ẹbí náà ó ń bọ́ ni fún àwẹ̀ rẹ̀ ó gẹ́ gbàwẹ̀ ma wọ́n ní ẹgbẹ́ kúrò lórí tiẹ̀ náà ẹgbẹ́ sórí asọ́bà ó làwọn tí wọ́n máa ń kó àkótán àkótán kí ni o àkótán àwọn wọn àtúríyàn náà apá kàáfà ìtumọ̀ tí àkọ́kọ́ fàbí ìfẹ́ onínàlọ́dọ̀ ẹ̀wọ́ léjù sọ́ọ́mà àníwàlì wọ́n ní kọ̀rí ìbù ẹ̀ ẹmbà ti jẹ́ ní ẹ̀nú ìsìláàmù tó sọ́mà báàjẹ́ wọ́n jọ ń gbé ìbáàjẹ́ aládùúgbò rẹ̀ ìbáàjẹ́ wọ́n jọ ń pàdé mọ́sálásí báàjọ́ rẹ̀ kò sí ọ̀jẹ̀ ajẹ́pẹ́ ń bá ti láwẹ̀ lọ́rùn tó bá pọ̀ tágbára ẹbí ọ̀ka agbára àwọn tí ó jogún ọ̀ka bí ọ̀ka ẹ̀kọ́ mọ́sálásí sọ́ọ́mà àníwàlì yìí wàlì mú pinnu náà báàdùn máa ó lè yá ò báà ẹ̀yin mùmìnì ẹ̀yin náà ni aláàánú ara yín ẹ̀yin náà lólùgbọ́jọ kí ni o bá a ṣe jókòó yìí ọdún wípé tí wọ́n bá gbé ààwẹ̀ 2000 débì tí wọ́n bá gbé ààwẹ̀ 2000 débì áàmù tó súnmọ́ kọjá pé 10 ò kan ẹlòmí so ààbò mo sì rí obìnrin kan tó sọ wípé nígbà tó lè gbọ́yé bá ààwẹ̀ yẹn lọ bí ó ti wọ bí tí ọ̀sọ̀kú ti wọ bí wọ́n ràn kìnnìkan ó ní tó ń fi ń gbà Monday Thursday Monday Thursday Monday ohun ọ̀dọ́dọ̀ àwọn láàmù tí tọ́lọ̀ fi pé kí gbogbo òsìkí ni o kọtán jẹmọ́ obìnrin tí bá ń bẹ̀láyé kọ máa gbà tásìkò gbígbà rẹ̀ bá ti ń dé ká máa fi ẹ̀mí wa bá lọ tó bá dọ́dọ̀ àbájí ó rí gbà pé àwọn tó bá sẹ́kù fún gẹ́bà ṣe kààrẹ àwọn ọgbà kóńtọ̀ náà kàn mójútó ni in tá jogún lára òkú kèéso wà àti fóònù àti síìmù ti bẹnu ẹnìkan àbájogún bí ó sì pàdé ọlọ́run náà ìtì dáadáa jẹmọ́ ẹ̀rá sì ti rá àfáà tàbí mọ́mù tí ń pé ẹmú yẹ kan wákọ̀ tó bá yí kírùn sókù láàgbà ẹmọ́sílẹ̀ ìbáyé mọ́sí jẹ́jà ń bèèrè ṣe tí a fi owó sínú ẹ̀blóòrù fún ẹ̀blóòrù ṣàlà fẹ́sibẹ́sẹ̀ bàbá kọ́dà tún lẹ́bùn ká fẹ́ fún àwẹ̀ ń bẹ lọ́rùn wọn sọ fún bàbá ìmọ̀ ṣe ebi owó tẹ̀ fẹ́gbà wọn lè sọ̀kalẹ̀ sọ́dọ̀ lọ dáadáa ní arúgbótá iná jẹ́ àdíjẹ́ kí ìdábà pín yọ́pọ̀ 25 bàbá ní à tí ẹ bá fi márùn sí ó ní di àwẹ̀ ọdún kan tèmi náà mọ̀nà ìdí bàbá náà ìdí bàbá náà tọ́wọ́ bẹ̀ eléyìí ni ẹ̀sìn fi á sórí rẹ̀ ìdàkejì ní kí ni o kí ni nǹkan tí à ń ṣe àmì ìbàlẹ̀ náà tọ́jú ọ̀nà àdàbí kẹsẹ̀ rẹ̀ àtẹ̀yìn àtẹ̀yìn kọ́ gbà bẹ̀rù kó sì lù wá fún ìyọnu rẹ̀ jálẹ̀ ọ̀dàkùn ní paríparí àwọn tí wọ́n bá wá lọ síbi pé torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní máa ń jà fọ́rọ̀ kúmù wà bọ́ọ̀yàn ní ọjà bí bọ́ọ̀yàn ní ìyá kìrò náà ẹ ń bá lóògbò bí bọ́ọ̀yàn tó sì dá lójú tó sì tọ́kàn rẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ó ń fẹ́ fi sin náà ọkọ̀ ní ọ̀sán wo wọn àlálímọ́ olórí làwọn orísìkò náà ọ̀sẹ̀ ìwọ ló lóyún ìwọ ló lọ́mọ o kìí obìnrin ẹ̀yìn ó ẹ̀yìn kọ́ àwọn kọ́ ní torí pọ̀pọ̀lọpọ̀ torí pé fatuwa yìí náà rọrùn ju ọbọ ẹni ọrùn rẹ náà ní bíbọ náà ni ni ó padà sí ṣùgbọ́n obìnrin ọmọ àgbà padà ilé mi fi ń sin lọ́wọ́ bá mi ọba tó dàda kan nínú ọ̀dà nípa sí rẹ má fi wá lẹ́wọ̀n má jẹ́ kọ́rọ̀ wọ́ dàrú má jẹ́ ká sì ṣe o bí a ṣe ń bá wẹ̀ lọ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ má jẹ́ ọjà gbà má ẹnìkọ̀ọ̀kan wa ọba dàda gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n tún wò pé à ń fẹ́ súnmọ́ nínú ìsúná tí wọ́n kó bá kágbọ̀n tí a lọ mọ́kà báyìí tí wọ́n dé láyọ̀ àtàlàfíà o àwọn tí ń bọ́ náà tí ń fẹ́ máa bọ̀ náà jẹ́ náà òbí láyọ̀ àtàlàfíà bọ́ bá tún gbọdún mi yàwá náà ò lè lọ gbogbo ẹni tó wù mí bá kù lọ sí ìtìkáfù ní mọ́kà ọlọ́run ọba dẹ́dà dákun bí ó ṣe ṣe ìtìkáfù tá a lè gbà ọmọ tóbi jù tó nítumọ̀ àpọ̀ iná oná ní kéyìn olóò sí ní arọ́ mọ́kà Màdínà náà tó tẹ̀lé Jerusalem náà ṣe kí ni o náà tó tẹ̀lé tó bá rọrùn bẹ́ẹ̀ fún yàn tí a bá rọrùn kọ́dà nínú àwọn kó sọ wípé òsìmí yóò tílé sí ti káàkù tẹ̀lẹ̀ wípé ọ̀rọ̀ yẹ kọ̀ wọlé olóòní àfáwà Muhammad ibn Umar ibn Lubabu alimaliki wọ́n ní yẹ̀lẹ́sẹ́ ní ọkọ̀ rẹ̀ gbogbo ọkọ̀ bí ìnà tí ọlọ́ni ṣùgbọ́n àdàbí ò sí báwọn bára bí sèse ní kásẹ̀ mọ́ àwọn kan sọ pàdé séjú pósásí mẹ́ta lọ gbogbo ẹ ti dáì dáun ìta ń parọ́ fáwọn àfẹ́ẹ̀sìn ibi ọ̀rọ̀ àwọn àfáà bá ti pẹka má sọ ẹyọ kan tí wọ́n bá mú kọ́ wá sọ bẹ́ẹ̀ kí ọ̀sọ̀rọ̀ mímọ̀ sọ́kalẹ̀ fún a káfìlà káyẹ̀ wọ gbé káṣùgbà ẹbá fẹ́ fi sí lọ́ni ọlọ́run náà sí ìṣẹ́ nírọ̀rùn fún a ibi ọba ti pẹ́ka ìtaàsì rí nǹkan ní ìtaàrí sọ wípé ó jẹ́ àmà pé ọ̀rọ̀ eléyọ̀ tẹ̀sùn ọ̀tẹ̀lẹ̀ ẹtú àwọn èèyàn lẹ̀ ẹjẹ́ kọ́rọ̀ òsì kí ni kó yé wọn a rí nú àwọn àfà tí a sọ wípé téèyàn ọba ti ṣe mọ́sálásí Maka àti Madina bó ṣe mọ́bí ọlọ́run nígbà nílẹ̀ àfà wa àtọ́ àfà òfèéfà àwọn náà ní sí àbáṣiṣẹ́ lọ́nà mẹ́ta dídí àlèyàn se tọ́bà ṣe mọ́kà kó ṣe mẹ́dínà àtó fi Jerusalem kan a rí àfáà tó tún yọ mọ́sálásí méjì kó mú mẹ́ta àfáwà sẹ́rù musayyab mọ́sálásí mẹ́dínà nìkan àwọn mú wọ́n ní bẹ̀yẹ̀ sí Jerusalem ọlọ́run nígbà bó ṣe mọ́kà ọlọ́run nígbà torí àmì bí ó ṣe mẹ́ mẹ́dínà ló ti ṣe ṣe mẹ́dínà kọ́ àti ṣe mẹ́dínà ló ṣe kí ni ó ló ti ṣe ọba dẹ́dàdà kò sànú wa mọ́ fi wá lẹ̀ wà fún ọmọ rẹ̀ jálẹ̀ àmbíọ̀ nínú ọ̀dà mi kà sí rẹ̀ ibi Ramadan kú sí mọ́jà àparí ẹ̀sìn sàárè òkú àtọmọ àtayáwa gbogbo àwọn tí o ti mú sọ́dọ̀ nínú wa ọ̀bàdàn dàdà kan bá ní ẹ̀rọ wọn lójú o bá ní ẹ̀rọ wọn lójú sí kó sì mí fún wa sàjẹ́nà lè gbìyàn abdulbasit ọmọ wa tọ́lọ̀ wọn bá mú sọ́dọ̀ ní àná takiru silambi níbi ìjàmbá gáàsì ọ̀bàdàn dàdà kan bá ní jẹ́ kí ọ jẹ́ ìlọrin máa túnlẹ̀ sílẹ̀ di àwọn òbí rẹ̀ bá ní ẹ̀rọ wọn lójú o ẹni tí ó tún mú wọn pẹ̀lú bànújẹ́ tí wọ́n rí lórí ọmọ yìí ẹni tó tún kù tó jẹ́ ẹlẹ́ àkejì tó rẹ̀ tó náà sì léṣe tí bẹ̀rẹ̀ sọ́tún báyìí ní fúnlá àfíà o bọ́dà ní kàṣẹ rẹ̀ gbogbo tó ń kálukú wá gbédé mọ́sálásí lẹ́mìí pé wọ́n lọ bóun ní oṣù yanjú ọlọ́mọba ní yanjú ọ̀hún èyí tó ti yanjú tá à ń dúpẹ́ sí ọba dàda kan mọ́tò jẹ́ àpàrà sọ́kún lórí ẹ̀mà bí hakilá ọlọ́wọ́dà ìlà bẹ̀rẹ̀ alhamdulillah الحمد لله الذي خلق السماوات والارض وجعل ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية والدنا لمقدم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تجعل كل مربعه عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد انتصف رمضان وزاد فلا بد لنا أن نجتهد في العبادات كعادة رسول الله صلى الله عليه وسلم خصوصا في العشر الأواخر جاء في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده فأثبتت أم المؤمنين مشروعية هذه العبادة العظيمة بعد وفاة الرسول صلى الله عليه وسلم أنها عبادة خالدة لم تتوقف على حياة رسول الله صلى الله عليه وسلم ثم أزواجه اعتكفنا بعد رسول الله صلى الله عليه وسلم أمتنا ماذا كان يصنع الرسول صلى الله عليه وسلم إذا كان في منتكفه كان يدخل منتكفه بعد صلاة الصبح من صباح يوم الواحد والعشرين من رمضان يذكر ربه يتلو كتاب الله يتنفل يزداد ويجتهد في العبادة خصوصا طالبا لليلة القدر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 حتى مطلع الفجر وقد فصلنا حديث ابي رضا رحيم عنه في الصحيحين من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بارك الله ولكم في القران والسنه ورفعني الله واياكم بما فيه من ذنب الحكيم اقول ما تسمعون استغفر الله العظيم لي ولكم فاستغفروه انه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أمتنا إن رسول الله صلى الله عليه وسلم قد شرع لنا شريعة خير وعلمنا طريق الرشد صلوات ربي وسلامه عليه كان صلى الله عليه وسلم لا يأخذ من منتكفه إلا لحاجة الإنسان كالبول والغائط أو جاز لمن أراد أن يشتري الدفاع عند كثرة البرد وإلى غير ذلك شاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها أمتنا أخلصوا أعمالكم لله سبحانه وتعالى وأخلصوا اعتكافكم لله سبحانه وتسامى فإن هذا المكان والمسجد بيت من بيوت الله ليس ليس بالسوق ولا يجوز لأحد منا أن يتكلم بكلام الدنيا في المسجد خصوصا إذا كان معتكرا الله سبحانه وتعالى لأنه يستأنس بربه والرسول قد عذبنا وعلمنا هذا أمتنا ولكثرة الأقوال فيما تعلق بقضاء الصوم للحبلى والمرضي لو أفطرت أيام رمضان اعلم أن الحنابلة لهم ثلاثة أقوال في هذه المسألة والقول الأول أن الحبلى والمرضية إذا خافتا على أنفسهما وأفطرتا فإنهما تقضيان بعد رمضان أما لو أفطرتا مراءة لمسألة أولادهما فإنهما تجمعان بين الأمرين تقضيان وتطعمان لأنهما أفطرتا لمسألة الغيب لا لمصلحة أنفسهما والقول الثالث عندهم أن المرضية والحبلى إذا خافت على أنفسهما ثم على أولادهما فإنهما ماذا يف... ماذا تفعلان؟ قال أهل العلم يقلب جانب مصلحة الأم في هذه المسألة والقول الثاني أن المرضية والحبلى إذا خافت على سواء خافت على أنفسهما ولا أولادهما إذا أفطرتا لا تطيعاني ولا تقضياني واستجوا بحديث مالك رضي الله عنه أن صلى الله قال إن الله وضع الصيام عن الهبل والمرض والقول الثالث هو كل الذين مشوا مع ابن عباس في أثره أن المربع والهبل إذا خفت على أولادهما وأفطرتا أطعمتا فقالوا إذا أفطرت الهبلة والمرضي فإنهما تطعمان عن كل يوم مسكينا والقول الرابع وبه أدين ربي سبحانه وتعالى أن الحبلى والمرضية إذا خافت على أنفسهم أو على ولدهم أو على كلا الأمرين فإنهما تقضيان فقط ولا تطعمان عن كل يوم مسكينا لا لا تطعمان فربنا سبحانه وتعالى ما عذر المسافر مع مشقة السفر وكذلك المريض مع ألم المرض فأمرهما بقوله فعدة من أيام الأخرى فكيف يترك القضاء لمن ترك الصوم للتقوي لا لمرض ولا لمشقة أمتنا نسأل الله الذي لا إله إلا هو أن يساعدنا في جميع أمورنا ويجعلنا وإياكم ممن يستمعون القول ويتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر دمك اعداء اللهم ربنا كنا وليك نصيرا وانت كل عبادك المستضعفين من المؤمنين والموت في كل مكان وانصر مجاهدا في سبيلك حقا في سائر الاوطان اللهم قد بلغتنا رمضان ووفقنا يا ربنا بالصيام وقيام ناوي يرضيك عنا يا ارحم الراحمين اللهم اجعلنا من عتقائك من النيران قبل انتهاء هذا الشهر يا ارحم الراحمين واخرجنا من هذا الشهر من ذنوبنا كيوم ولدتنا وامهاتنا اللهم ربنا اجعلنا من المقبولين اللهم ربنا اجعلنا من المقبولين يا ارحم الراحمين تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين ووفقنا بقيام ليله القدر اللهم وفقنا بقيام ليله القدر وتقبل منا يا ارحم الراحمين عباد الله واعلم ان ربكم سبحانه وتعالى امركم بامري بدا في بنفسي وثنى الملائكه وثلث بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائف محمد الشيء الثابتة من نسي الصلاة عليها خطيئة طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you.